أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كثيرا كما يجزل كثيرا والشكر لله كثيرا كما ينعم كثيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ربا برا كريما وأشهد أن محمدا عبده ورسوله عبد الله ورسوله نبيا ورؤوفا رحيما صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رقم ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دركا ونحشره يوم القيامة عاما قال رب لما عشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيل له الشيطان فهو له قريب إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وأقول الله سبحانه وتعالى ọba yìí tí ó ń ta ọrẹ lọ́pọ̀lọpọ̀ ara ọrẹ ta rẹ̀ náà ni ìjókòó wa sí ọlọ́run ní kókò orí ọjọ́ tí a ti dá ó ti pẹ́ máa ṣá ọlọ́run káà wọ́n máa làmúyẹ́ṣá làmúyẹ́kọ̀ọ́. èyí tọ́lọ́ subhanahu wa ta'ala bá fẹ́ òun ní máa rí bẹ́ẹ̀ èyí tọ́lọ́ wọn fẹ́ ẹni tó lè dé orí bẹ́ẹ̀ òsì ọba yìí la dúpẹ́ fún ní ọpẹ́ tọ́pọ̀ sáà ní kàtán gẹ́gẹ́ bóun náà ṣe máa ṣe ìdẹ̀ra lọ́pọ̀lọpọ̀ bàbá káàkiri ọ̀gá àdẹ̀ra òun àjẹ́rí ìjọba tuntun rẹ ọ̀sẹ́lómi ìtọ́tọ́ lólùjọsìn fún ẹni rẹ ọlọ́run subhanahu wa ta'ala ẹni bá wọn bẹ́ẹ̀ lólórí rẹ ayé àtàkìyàmà tó sì tún gba tíwájú ẹ̀dá anáduwa ara àtẹ̀rẹ̀ náà ni à ń lò gbogbo ẹ̀ fi rọrùn tó fi rọrùn báyìí. tó bá jẹ́ pé sọ́mọnìyàn ń ṣe ètò ẹ̀kúnlé ayé wa ní ọ̀yẹ́ kí dòkó wọ́ farabalẹ̀ báyìí. ètò ọmọnìyàn ò fìyàn lára balẹ̀ kò sì fìyàn lọ́kàn balẹ̀. ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá a ti rí kọ́ látara Islam àtẹni ọlọ́run rántí wa jẹ́ kí èyí tọ́jà ti fẹ́ nípa ọ̀kan wa táwọn ti tẹ́tọ̀ òun làlùkí àmọ́ wa báwo ló ní òun ló bírú tí àwọn onílàákàlè tí wọ́n ń gbé kalẹ̀ tí a fi máa ṣe àgbéyẹ̀wò ìgbàgbọ́ wa àbí Allah subhanahu nínú àánú ẹ̀ kò sì ti wá ní ẹ̀dá wa omi àbàtà àlìjánà mu ọlá àti tóbi ọlọ́run. bá a ti ṣe àlékún àkèké àtìkẹ́ fún aṣáájú ẹ̀dá àtẹ́bẹ̀rẹ̀ tó fi dọ́dọ̀ àwọn tí wọ́n bá ló gbà ìta àti lọ́dúnrà lásìkò tí nǹkan lè àsìkò ìsìláàmù lónìí ó ti di ọbẹ̀ tútù tí adá hán tó ń ìgbà táwọn sọ ápá ló gbà ìgbà tí nǹkan lè lò wọ́n dẹ̀ bá rọ̀túùlù ló bẹ́ẹ̀ ó ṣe ṣe tó wọn padà lẹ́yìn ẹ̀ ìyá bá wọn bẹ̀ ìdààmú bá wọn bẹ̀ ogun bá wọn bẹ̀ ikú bá wọn bẹ̀ àwọn wọn àyẹ̀wò ògbò lórí asàfúnà kalimatullahi rí ẹ̀lọ́rùn yá wọ́n tó lórí ọlọ́run yóò mókè. ẹbí Allah subhanahu wa ta'ala ti kí àtìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ọlọ́mọba ní ṣẹlẹ̀ fún àwọn sọ̀hábà àti àwọn tabi'un lahum ní ẹ̀sà àti gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé wọn ọwọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa láwa náà dèrè náà ṣe yí lára wọn àtàwọn òbí wa ọlọ́run lò wọ́n ní sábàbí tí wọ́n bí wa sójú ọ̀nà sílá àkọ́kọ́ oríire tá a kọ́ ṣe nìyẹn òun ló fi ìbùkún títẹ̀ àwọn tó kọ̀ wá tí wọ́n rè wá èkékeré kejì wọn àwọn tó ti wà láti kí àwọn ọmọ wọn bá ní tẹ wọn ọlọ́run bá ní tẹ wọn àwọn tó kù láyé fún wa ọlọ́run bá ní ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ tán tí wọ́n dà tiwa náà mo kí àwọn ọmọ àyà tí wọ́n ti àgbékalẹ̀ ìjókòó wà yìí gẹ́gẹ́ bí àti máa ṣe èyí tó fún mi náà ní àǹfààní èyí tí mo ṣe yìí. فذكر فإن الذكرى تنفع تنفع تنفع المؤمنين nítorí wípé ìrántí àdéhùn ọlọ́run lórí ẹ̀ náà ni pẹ́sà máa ń ṣe àwọn olùgbàgbọ́ òdodo láǹfààní òun ló fi ṣíṣe táwa náà ń ṣe nítorí kó lè ṣe wá ní àǹfààní òun ló fi méjì tọpamọ̀ fún àwa tí à ń gbọ́ mi àwa náà ń gbọ́ àwa náà tún máa ń ṣe é ó lè ṣe wá ní àǹfààní àbẹ̀lẹ̀ wọn nínú àánú ẹ̀jẹ̀ kó ṣe wá láǹfààní. àwọn ní kí n wá sọ̀rọ̀ nípa àwọn ipò owó ní ọ̀sẹ̀ ní ogún mi ọ̀sẹ̀ ní èdè àìyedè pàápàá láàrin mùsùlùmí ìbáraẹnijà. ìgbógun síra ní alábẹ́lé ni tàbí títa gbangba. ọ̀pọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí tòní àti ọkàn burú àìsípayá igbáyà ara ẹni síra ẹni. èyí tó kún àwùjọ ọmọnìyàn lónìí ojú wo ni ẹ̀sìn ti wò ewu wo ló wà ń bẹ́ẹ̀. àwọn ẹ̀kọ́ wo ló yẹ kí ẹni tá a pè ní múmi ní mùsùlùmí kó ní pẹ̀lú ọmọ ìyá rẹ̀ tọrọ wọn ọjọ́ yí ara wọn. níbi tó ní pé kọ́rọ̀ wa kọ́mọ ìlera wa kájọ ní o ti ṣe yìí yẹ kọ́ jẹ́ tó rò pé jẹ́ wọ́n wá ní pàápàá nù sẹ̀mí ayé mùmìnì rasulu karimu sallallahu alayhi wa sallam ó fi ọlọ́wọ́ ọba rẹ̀ léèrè àwọn kankan ọlọ́run fún ní kan ọlọ́run fi nǹkan mí kan fún kan nínú tí rọ̀túlù béèrè lọ́dọ̀ ọlọ́run oníkọ́lọ́run subhanahu wa ta'ala ọmọ fi ẹ̀sẹ̀ kan ó tó bí àwọn àlùmúmọ̀ ọ̀hún kí wọ́n bá ń sẹ̀ ọmọ màá fi pa wọ́n rẹ́ ṣe fi ẹ̀sẹ̀ kan ó tó pa àwọn èèyàn lútù rẹ́ bó ṣe fi ẹ̀sẹ̀ kan ó tó pa àwọn èèyàn àwọn èèyàn ànábì núhà tí wọ́n tẹ̀ tó tètè pa wọ́n rẹ́ ó ní gbogbo òdìyẹ ẹsẹ tí wá ọlọ́wọ́n ọba bóun sọ dídú àdìyámà ọlọ́ọ̀la fọ gbogbo tí ẹni wọn máa ṣe láyé èlé fi ẹsẹ wọn pa wọ́n rẹ́ nílẹ̀ ayé olùdó àdìyámà wọn tó di ẹsẹ wọn ẹlẹ́kejì onírè ọlọ́run. mo béèrè lọ́dọ̀ rẹ yọ̀ǹda fún mi mo rí wípé tí àwọn ọmọlẹ́yìn mi ọjọ́ owó òdiwọ́ kò bójú òsùn wà òrùzókùnì ṣàfà àkàlàmù yọ̀ǹda fún mi ẹ̀sì pẹ́ wọn ẹ̀sì pẹ́ wọn torí pé ọ̀rọ̀ wa jẹ́ lógún púpọ̀. kí wọ́n lè rí àlìjánná wọ̀ ọlọ́run láà yọ̀ǹda fún ọ ṣùgbọ́n kì í ṣe láyé níjọ́ àlìjáàmà látò yọ̀ǹda. ẹ̀kẹta àdẹ́bí béèrè lọ́dọ̀ ọlọ́run ọba mi àwọn àdéhùn mi máa ń jẹ́ sí èdè àìyedè ọmọ ṣẹlẹ̀ láàrin wọn mọ́ kí wọ́n máa gbọ́ra wọn yé kí wọ́n máa ọlọ́run lélẹ́ yìí tó béèrè yìí àní fún ọ. kágbóhùn ò ní síra wọn gbọ́ ọlọ́run láàní fún ọ. wọ́n mọ̀ síra wọn gbọ́ ṣùgbọ́n láti pààrọ̀ rẹ̀ ní wípé wọ́n mọ̀ ṣàtúnṣe wọ́n sì máa túnra wọn sí. láwọn tó bá jẹ́ mùmí ní nínú wa. ìyẹn fi yé wa wípé ìjà ò lè má máa tẹ́lẹ̀ èdè àìyedè lè má máa wáyé láàrin ọmọnìyàn pàápàá ẹni tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kẹta ti máa mọ mùsùlùmí òun ni pé yọ máa sáré kátùsí ọmọ àtẹlẹ yọ máa sáré kátùsí ọmọ àtẹlẹ títí torí ó lè mórí bọ́ wọ́n ní àtàrà nǹkan bíi. ó lè sọ di mùsùlùmí tó lè yọ kúrò nínú islam. aṣíwájú ẹ̀dá àdébùwà Muhammad ya hìlù lè muslim àyùsọ́ọ̀rìmà mùsùlùmá ọkàtàlá wàtọ́ kẹ́yà pé mùsùlùmí yùsọ́ọ̀rẹ̀. yòókọ́ọ̀bẹ̀ níta kọ́tùrù ìyẹn ní ìjà pẹ̀lú ara ẹni tí àtúnjọ ṣe mọ́ wọ́n máa ṣẹlẹ̀ láàrin ẹni tá a pè ní mùsùlùmí wọ́n bá ṣẹlẹ̀ rọ̀súlù ní ọ̀gbọ̀dọ̀ kọjá ọjọ́ mẹ́ta ọ̀ọ́kà sàláàfì tọ́ba fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìnáwó máa náàkìbáni alìlhàkì àtúwájú ẹ̀dá nírúfẹ́ àwọn mùsùlùmí méjì kéde wọn ọ̀jọ́ lórí àwọn tún àdẹ̀sà tó ṣe ìkíníkejì wọn ni wọ́n ti tẹ́rí kú òníbi òdodo kéde àlejò yìí bá ti ń bẹ wọn fún ọjọ́ mẹ́ta màdámà àdá sọ̀rọ̀ mìhìmá àwọn méjèèjì bá ti wà lórí ìjọkọ̀ ìtura wọn. wà iná àwòrán ahúnmá fi àyàfúnà kàfà rẹ́kì kèké níkejì òun náà ni wọ́n jọ wà lórí wípé wọ́n jọ ríra wọn sá wà ní mẹ́ta àdàtúrà níyìmá. táwọn méjèèjì bá wà lè kú lérí àdìọ́kàn. síra wọn ọ̀sẹ̀ mi kò ní sánú mi ó bá bá tó ráàyè gbẹ̀sán tó ń sọ wípé bí bá ń bẹ láàrin ohun àti èèyàn ẹ lè rí ẹ̀rín lẹ́nu òun sí olùjọ́ tó ń bá wípé òun rẹ̀ kàgbà ọ̀rẹ́ ìjọ náà lọ́wọ́ rẹ̀ ọwọ́ òun ti ó ti bá a. àdébìnrin gbogbo ọgbà táwọn méjèèjì bá lè kú sórí ẹ̀. lámú yadukula alijanna àwọn méjèèjì ò lè alijanna ọlọ́wọ́ àwọn méjèèjì ò wọ alijanna lórí àtẹ̀yìn bá ti a ó àtisẹ́ kankan alijanna lọ ọsọdọ ọ̀rọ̀ yẹn pé àtẹ̀yìn gbogbo ohun lè hánà wà lálìjanna ti fara hàn. láwùjọ mọ̀ wá bí ẹni tí ń ṣiṣẹ́ àlìjẹ́nà nínú àwòrán wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ẹ̀kẹ́lẹ̀kọ̀ kan wa náà láǹfààní rẹ̀ tí wọ́n ń lo orí tí wọ́n lọpọlọ tí wọ́n fi ń káwọn èèyàn jẹ tí wọ́n fi ń pọ̀rọ̀ ọjọ́ tí látàrí wọn tó ti wa wọn tó ti wa wọn tó ti wa. ṣùgbọ́n pẹ́ẹ́sì ó wa ní papá mọ́ra ìbẹ̀rù wípé àfẹ́ tara ayé kátara rẹ̀ wọnú ọlọ́run ọ̀hún jẹ́ ká máa yẹra wa wò àti nta jẹ pẹ̀lú nta ṣe. ìbá wa débẹ̀ títẹ̀ ní tó yìí ọ̀yẹ́ kọ́ jẹ́ nǹkan tó pé ó fúyẹ́ tó rọrùn jù jù ní kí ìkọ́jọ́ tẹ̀mí àti rẹ́pọ̀ ọmọ kí wípé mẹ́rin. ọmọdúnkọ mẹ sàlámù àríkọ àmúlá òtùkọ àdínàlú látòjọ máa ṣe dáadáa lọ ohun tọrọ ni káwá sọ wípé ó yìí ni ó wà hánà àjẹnà wa. bàbá tí wo púpọ̀ ọ̀nù nǹkan tá a máa jà sí ọkọ rẹ̀ ṣe torí àmà púpọ̀ èdè ayé ń bẹ láàrin ẹni tá aláàní kí á láíláí ká aláàní rí láíláí ti gbọ́dọ̀ ní sójú ọ̀tá ọ̀run ọ̀gbà ẹgbọ́ bí o bá sí máa wí òun lòun àti ẹ̀ lórí kiri lórílẹ̀ ayé lọ́hàn náà wíwọ́ àìsánà ànábìnrin táwọn méjèèjì bá lè kú lórí ẹ̀ láàmú ìyàtọ̀ kúlà lè dáná kàjẹ̀mí ànábì ilé kìíní kejì wọn ẹgbẹ́ wọn ọ̀dájọ́ pé wọ́n lọ jẹ̀bi wọ́n lọ jàre lọ́wọ́ mọ́tò ní pé wọ́n lọ jàre ìjà ìwọ máa là jẹ́ náà tiẹ̀ ìwọ lọ jẹ̀bi ìjà ìwọ máa lọ náà nítorí wípé ẹ̀kọ́ yìí síra yín bẹ́ẹ̀ sì lórí ànábì ilé kìíní kejì wọn ò ní wà lùjẹ́ náà. jẹ̀mí ẹ̀ wọn à ní wà lùjẹ́ náà abadan abadan ẹ̀dùn wọ̀rọ̀ yẹn ṣe mọ̀

tí ìkẹjọ dà wọ́n pọ̀ pé salamu aleykum wà á bá anjẹ́bìlà tẹ̀sílẹ̀mà ọba tó wá gùn débi wípé ọgbà sálámẹ̀ àti nǹkan kan òṣìṣẹ́ ọmọ tí ní ọmọ sálámà sí mọ́ ìlú ẹ̀kọ́ sálámà sí mi ti ń da sálámà ìwọ kọ́ wọ́n o ìwọ kọ́ lọ́ wọ́n á ó lè má da alábala nǹkan tọ́jọ́ dàwọ́ rẹ̀ pọ̀ ó lè ti kọ́ da alábala míì níwájú ọlọ́run mo ṣe wọ lọ́rùn wọn sẹ́ ẹnì kọ̀ọ̀kan wọ olè wọn sí ara wa a lè pera wa sákèèsì ẹ máa sọ fúnra wa pé ọmọ ìyá mi ṣe ìdíbà kiri lọ sí yàtọ̀ sí ìlàjọ gbọ́yé o wọ́n yàtọ̀ sí ìlàjọ àtijọ́ gbọ́yé o ẹ̀yà wọ àríwó àtàtúnṣe ẹ̀ gbèsè tó bẹ́ẹ̀ máa sọ wípé ètò sálámà sílámà ní máa ètò bá rìn ẹ lè tí wọn náà ọjọ́ wípé a máa sọ wípé torí pẹ́nìkan ṣe kẹ́kẹ́ tí ọ̀dá ọ̀pọ̀ èèyàn nínú wa torí pẹ́nìkan ṣe tí ọ̀dá lòun náà ti tara rẹ̀ jẹ́ tí ọ̀dá wájú ọlọ́run ládàra pé ìdókò rẹ káwọ máa sọ̀rọ̀ rẹ̀ yẹ kíbà yẹ wà kíbà tún kẹbíra tún mí lẹ́nu kàbáyì débi torí pọ́nà ẹ̀kẹ́ tí ọ̀dá ìdókò bẹ́ẹ̀ náà ìdókò tẹ́

kódà tí a ti méjì lọ́jọ́ ẹni tó bá ń sọ̀rọ̀ tó ń sọ fún yẹn gan ọ̀gbọ́nì ìwọ ló gbé wá pọ́tọ̀ rẹ̀ yìí ó tún fọ́fọ́. ó tún wá ń sọ fún pé kódà ọ̀rọ̀ tí mo sọ fún ọ ọwọ́ tiẹ̀ gan ni ọ ti lọ́dọ̀ àwọn ewu tí ń bẹ níbi ìjà nìyẹn àti tí máa ń fara nga a máa pọ̀ ju àwọn tí wọ́n máa ń dájà á lọ. àwọn tí wọ́n máa ń tara rẹ̀ ẹlẹ́sẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n dá ìjà gangan lẹ̀ lọ. agbára kankan yóò wu ẹrù tó wù kó ní ilé sọ àdìsí àmà àwọn tí ń jà wọ́n tó ń sì bá wá kọ̀ kí ọ̀dá sálámà ọmọ ìyá rẹ̀ sálámà sí na pé sálámà ẹ̀ gan kò sì yọ́dà nínú sálámà sí máa gbà á ànábì ní òṣè kankan rọ́jà àlẹ́ ìhìn ìmọ̀lá. àìdáhùn sálámà kò sí ọlọ́wọ́ pé màlẹ́kà kan dá sálámà sí ẹ̀ padà. pé o tún fi gbé lọ sórí ire sálámà sí ẹ̀ gan alámọ̀ tí wọ́n padà ṣe ń da yóò sì àlàáfíà kò sí lọ́dọ̀ ti ẹ̀dá débi kó pé ọ̀pọ̀ àlàáfíà rẹ̀ àwọn tí wọ́n á lóore ju ẹ lọ ọlọ́wọ́ sọ wípé àwọn ni kí wọ́n dá sálámà padà sọ́dọ̀ rọ́dà alẹ́ yìí mọ́là ọlọ́wọ́ sọ pé màlẹ́kà dá padà àwọn ni

ibi tí ìjà jíjà tó lè wùdé ewu rẹ̀ pọ̀ èyí tí máa jàndàdà díẹ̀díẹ̀ láàrin bá ti gbà mí báà bá máa rọ̀bí ewu tó ti ẹ̀dì rọ̀ mọ́ ìjà àkọ́kọ́ tó kọ́ hàn ní pé ààbá tó ní àbátìlìkà. ewu tí a máa máa ń fi wá fúnyà, ọ̀kan mẹ́. Ewu orí ahọ́n tó tóbi, òun ìjà jíjà wà. Bẹ́ẹ̀ ni Rọ̀súlù ọ̀rọ̀ kan fún wa. Ó ní ẹnikẹ́ni nínú yín, yẹ́n ní Tọ́bálì àtú ọtí ń bẹ láàrin páálí ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì fún mi kí ṣe ahọ́n. Pé èèyàn ò ní kan sùtá látara rẹ̀ láti máa nù lábúlé jẹ́nu náà. Èmi náà wà sọ rẹ̀ pé yọ wà ìdáná lọ. Tọ́bálì fún mi látara ń ní pé ẹnìkan kan ò ní kan sùn tààràtàrà rẹ̀ kírísọ àhán rẹ̀ àdébí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀nà èmi náà ti àtọ́ òfin pé àjẹ́nà ọlọ́run ó dúró fún mi. ibi ọ̀pọ̀ ti gọ́mọ̀nìyàn yóò ti rí náà ọlọ́run àtòrí nínú òun ló fi jẹ́ wípé àwọn àfẹ́ ẹ̀sìn rí ìkọ̀yí síra ẹni ìmọ̀ abára ẹni jà ní màdìkánù tẹ̀lé rọ́ ní màdàkìlì ṣètọ́. ojú ọ̀nà tẹ̀sù gbà wọlé kíyàn téèyàn ò ní mà tó tóbi jù láyé olójú ọ̀nà jàdíyà. báyà bá tó fi ìmọ̀ àléébù ẹ̀sán ìjọba akọ̀yí síra ẹni mọ̀dàkìlì rọ̀ kàlù. òsì tí wọ́n lè lọ fún ju ẹ̀mí ọmọ èèyàn lọ. ọmọ akókò ni ó sì máa ya ọmọ ìyá méjì ọmọ ìyá méjì tí wọ́n ń sepọ̀ ìjàmbá dé wọn síra wọn. wàyí rà mú sọ ìbàwọ̀lẹ̀ amúnà wọlé amáà tàbí inú ilé kan èèyàn kan ò ní ní fàyàbalẹ̀ ìwọ kan tó ń tẹ ẹjọ́ ń jà ò ní ní fàyàbalẹ̀ ọ̀yàwó àtọ̀rọ̀mú ẹ̀ àti ìyàwó kejì jọ pẹ́ nípò ẹjọ́ ń jà ò ní ní fàyàbalẹ̀ bọ́ ọ ó di ọmọ rẹ lọ bẹ́ẹ̀ sì nínú iṣẹ́ tí wọ́n fẹ́ kí méjì ó ṣe olùkọ́ ọmọ tó orùngbọ́n ẹ kó wọn náà ti ẹ̀sìn ọrùn kó ti mi ọwọ́ ọ̀jẹ̀dẹ̀ torí pààrin ẹ̀yìn méjèèjì ọ̀gá. àwọn ọ̀daràn tún ní ọ́ fi pamọ́ lọ níwẹ̀. ẹni bí kò sì sí ju àìjọgbọ́n rẹ̀ yé lọ. sábọ̀ yìí bá wà àgbọ̀yé

bẹ́ẹ̀ yẹn bá pẹ́ ẹni tẹ́jọ́ ń dà pàdé kí ìgbà pé yóò fè yóò fìlà tàbí kéèyàn náà máa ronú bí ó ti ké ní lọ́fẹ̀. ọmọ ẹ̀kọ́ òǹkọ òní fọyà bá rẹ̀ tí ọ́ àjẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ ìjọ bá jókòó tí tọ́ bá tó gbogbo ara rẹ̀ ọmọ ìgbó lẹ́nu. ewu ni ọlọ́kọ̀ sàánú ẹnì kọ̀ọ̀kan wa. bàbá ń wo kiri báyìí òsín sáà lè wíjú wípé àtúnlẹ̀ wò káyè àtúnlẹ̀ káyè lálàtúnṣe tí bá ń bẹ láàrin wa bọ́yẹ́ ni ó súnmọ́ bọ́yẹ́ ni ó jìnnà ní ibẹ̀ lórí wa kásàtúnṣe àárín ara wa nítorí wípé ìjà àìgbọ́ra ẹni ìdí ayédè mọ́gídọ́nù mí nà ìbínú àtọ̀dọ̀ ọlọ́mi ìbínú àti ọ̀dọ̀ ọlọ́mi ọ̀tọ́jú ẹ̀dá anábọ̀wá Muhammad ó ní iná abgadu rẹjẹ́ ní ìlọ́lọ́ Allah al-aladdu al-khisam inna abgadu ar-rijali ẹni tí ọlọ́run bínú tó bínú tó bínú sí jù nínú gbogbo ẹ̀dá tó ń bẹ lórílẹ̀ ayé alájà ń bìlà. òun là alájà ń bìlà ó fẹ́ kó tó ń bẹ́ẹ̀ ni tó bá níjà kan tó wọn àtẹnìkan jọ ń jà tí ọ̀sán nú ẹ̀ inú òbínú ọlọ́run lọ wà. alájà ń bìlà ẹni ọlọ́run bínú sí jù ni. àwa lórí gba lórí orí gba ìbínú ọlọ́run gbogbo wa ọlọ́run má bínú sí wa. wọ́n ti wá lẹ́ni tó bínú sí ọ̀la àti tóbi ọlọ́run àmọ́ sọ́ra àìgbọ́ra yé ìjọkọ̀ ìpínlẹ̀ èèyàn ìjà kanu kí ìtọ́sọ́nà síwájú ẹ̀dá ń ṣe kápọ̀ ọ̀dà ìtọ́sọ́nà kankan fún wa wípé àmàjà rẹ̀ kankan bẹ́ẹ̀ fún wa. kò sí ìyapa ojú ọ̀nà àtúwájú fi kí lọ, ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbo mi ó ní láti àjẹrù. Láti àjẹrù, ẹ má yànra yín lódì, ẹ má kọ ẹ má yànra yín lódì, wọ́n lè tẹ̀jẹ̀ bẹ́rù. Ẹ má kọ ìsira yín, wọ́n ànábi yẹn ẹ má máa kẹnu bọ́ọ̀lù kiri ẹ̀ka tó fi bọ́ ọ̀tẹ́ láwọn lámàlí ṣe lọ́kọ̀ sọ́dá pẹ̀ kí wọ́n máa fẹ̀ dá kò ní sí bọ́ báyìí yóò ti lórí Facebook tí gbogbo ayé ó lè mà ó lè rí pé èdè tó ń tẹ̀lé rí èyí tẹ́ mùsùlùmí gidi. àtàbí náà yuriduna an tafshi al-fahisha fil ladina amanu. ọlọ́run gbogbo ẹni tó jẹ́ pé náà ẹ̀ bá máa dùn ká burú ọmọ àtàkà ọlọ́run ní ẹkún wa nírú òdùnú yẹ ẹlẹ́kẹ̀ ìlérò lọ́dọ̀ èmi ọlọ́ ọlọ́run bá á tẹ̀lé wọn á gbé wọn jìnnà síkẹ́ nílé ayé àti níjọ́ kiri. àtù ọ̀rọ̀ tó sọ yẹn tẹ ẹni kó ti dákẹ́ kò tí ì sọdé bí ọfẹ́ sọdé ewu tiẹ̀ kí ni jẹ kí lọ fẹ́ kí lọ kí lọ fẹ́ sísí kù sí lọ́wọ́ máa fọwọ́ rẹ mú ńgbọ́ lọ́wọ́ òsì bí òsì ó lè lo gbogbo tí wọ́n ti kiri mú ó lè lo gbogbo náà kárẹ́ mú ọba lè sìn èyí fẹ́ sísí kù ó tún máa fi ọmọ fọwọ́ rẹ mú.

nínú rẹ̀ ẹ̀dá tí ń bẹ láyé yorùbá ni àwa yorùbá kí lọ́pọ̀ lọ́dọ̀ wa jù pọ̀lọpọ̀lọ tí a máa ń gbogbo gbà ní kí a kó ìdí yìí ò wí àmọ̀ sọ wí ìtọ́ba wí tọ́ba dákẹ́ àmọ̀ pé kéèké bẹ́ẹ̀ ìparí ọ̀rọ̀ òkú kò sọ fẹ́ sọ àdánwò wa nìyẹn ọ̀fẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀ràn mi ìrẹ́ yorùbá lọ́pọ̀ sí. ẹni ọlọ́pàá kádà akọ́bá ọ̀ràn mí ìgbé dáadáa sí lọ́dọ̀ wọn àbọ̀dọ̀ a nìkan ẹni ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀ máa wò wọ́n lè fẹ́rẹ́ nígbà wá tó fi sọ̀rọ̀ mẹ́ni àti ọrụ tó wò mí. ọba wò ọba wò ó yí ọba ti ọlọ́run dìde wájú lórí lọ

ọba máa fi dájọ́. Ibi kálukú bá jọ ń pé kàn láàmà fi ara wa. Ẹ fọlọ́ lọ́jọ́ pé yàtọ̀ wọ́n la àlẹ́ àtàrà. Ìtọ́pa máa ń fẹ́ni kọ̀ọ̀kan wá gbé inú àti dáǹsẹ̀ ń kọ̀rọ̀ wọ́n rí ẹni tí

ṣùgbọ́n tẹ̀ sọ̀rọ̀ pé bá a fà á láti ẹ̀fẹ́ yìí ọ̀fẹ́ fíjọ ọmọ àkọsílò ọ̀fẹ́ jọ kọ́ mi. tí wọn náà bá ti jẹ́ àbá àkẹsẹ̀ bọ́ máa ń là mọ́ máa kéwú áhà lóko náà jọ́kan ẹni tá a jọ òun lè là á máa wọn ọmọ ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ máa ń bá dùn káwọn mi kó o lọ lẹ́yìn èèyàn yìí sí òdídá yóò wá kẹta kó gbogbo wọn láti ṣe kí ni láti tún àṣe. ìgbọ́ ẹ ẹ pàtàkì èèyàn pẹ́ lé màtáàkì ọ̀kan bẹ̀rù. odidi ọ̀rọ̀ kan tó tó sọ ni mẹ́tọ́ọ̀tù ànábì bí tẹ̀sí ìlà àtọ̀. ànábì kan ní mọ́nìhà onísọ́bọ̀ ọlọ́nà tí ń ta máa ń tàtúnṣe. Ẹ̀yàn bá tèmi tè, ó níbi tí máa ṣe. Gbogbo eléyìí náà lẹ́nu kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ mà láàbá fẹ́ tíjà wọn máa wà. Ọ̀pọ̀lọpọ̀ ti ń tíjà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ owó òmìnirẹ́tọ̀ àlẹ́kọ̀ọ́. Ẹnu bí ọba sọ̀rọ̀ yọ kàn sọ àárẹ̀ ni. Bẹ́ẹ̀ni bá wá sí sùúrù tó fẹ́ tí ń bọ̀ àbájọ́ kan, inú mo ó fi ìyàn náà pé ìwà àwọn akọ́ lẹ́kọ̀ọ́ pàápàá lè ní. Ìjàgbé tó ní àbá gbọ́ léhùn, ó lè fàgbà sí pé a lè wà lọ mẹ́nu wá wá. Ẹ ògbélé náà tá a bá ń sọ̀rọ̀ kọ́mọ́tìjà ká máa tún sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tí ìsìláàmù náà wá fún wa tí ní máa sí tí òbí ní ó láwọn ẹ̀kọ́ wá sọ̀rọ̀ tó ló fi kọ́ wa sáà fi mọ́ ṣàkóso ilé mi níjọ́ mi kọ́lọ̀kọ́ wa. ìmọ̀ yàn ìjìnà àtúwájú ẹ̀dá ni. rọ̀súùlù ní ẹmọ́ máa bẹ́ẹ̀nì kan máa ń tí ò sí sọ láti àtàtù wọ́n náà yẹ bí ọba àdúgbò ara bẹ́ẹ̀ ìbá tẹ́lẹ̀ gbogbo tó lè pàjà ní ìtàlọ́ ní sọ wá sí ọjà tó bírí fọ́mà ìyá rẹ̀ rà á ó lóhùn wọn náà mọ́ ti gbọ́ ti wá rí ó ti wá kọ̀rọ̀ síta ọba tó wá lọ gbẹ

wọ́n wà ní ẹjọ́ ní ìjẹta ìkànnì dábìtì náà lẹ̀ wọ́n sì nà kán tiẹ̀ kódà àkàrà wọn kún mu lọ ó ń sún hajj ìdí tó ti yàdé lórí pọ́lọ kó owó lórí ọjà ọlọ́dún ọlọ́jà. Lórí tí a lè fún wa tó lè gbàgbé àbùsọ̀rọ̀ bàbá ni kó sínú. Wọ́n gbọ́dọ̀ sọ pàdé ara wọn lásìkò yìí àti mo sẹ́wò wọn ò lè pàdé ara wọn lásìkò ìkọ́ rọgbọ́ kèé sì yà pété lọ́jẹ̀ kò sì sí tó fi ju wípé ọ̀tẹ̀lé hajjìlú nàbì gbogbo tó lè mọ́fàjà lànà bí ti kọ́ wa lọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ ṣùgbọ́n àwẹ̀ abala àwẹ̀ asọ̀kan là mọ́rán àyíra abala àwẹ̀ kejì èyí tó bá ti hàn tá a bá ti ń ṣe gbogbo yòókù bí ìgbà pé ìtara ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀ ní ìsìláàmù yìí ló lè rẹ́ yanjú ìkẹ̀mí ayé ọmọnìyàn torí kò sí ju ọ̀tọ̀ ẹ wo bí dáa wà láti sọ̀rọ̀ igbó lè má wùjọ dáa nìyẹn láwùjọ ó fi dáa tí wọ́n fi tẹ̀lé ìgbàdùn tọ́lọ́pọ̀ ó ní sinmi inú ọ̀bà kò lé inú ìdààmú ibẹ̀ làwọn ọlọ́pàá ní ti ń jẹun ibẹ̀ ti ń jẹun làwọn á bẹ láyé bá dáa ní àwọn agbófinró wò sí. kò sí bí a ti lè dá ju bí ìsọfọ́nrẹ́ ànábì lọ. òun ló lè yanjú ilé ayé ọmọnìyàn torí wípé òun nìkan lànábì kákọ́ mu nípa sáà ń lò lónìí òun ló ní sáà yìí rọ̀túlù kẹ̀rímù ló ní sáà yìí ọ̀sọ́rọ̀ ọ̀jà ń bẹ̀ ẹnìkan wá sọ wípé tí buhari ọ̀sẹ̀ sílẹ̀ ó pé ọbásanjọ́ wọ́n pàṣẹ ṣàǹfẹ́ ilé ni ó ti lọ bá àti ó ti lọ ẹni tí buhari bá náà máa òun lọ sọ fọdọ lé òtó bá bẹ̀ pé àwọn àmọ̀gbọ́ pírẹsidẹ́ǹtì lè ní ìjọ òní lọ. bẹ́ẹ̀ lẹni tó tó ń tẹ̀ lánàá lẹ́yìn kẹrì ti lu ni mo fi máa kí ó kọjá bàbá kan nígbà kan tẹ́ ń sọ ẹgbẹ́ kan ayé tẹ́ ń ṣe mo ní gbogbo ọkọ tẹ́ ń sọ ọkọ láì tó kọ ẹgbẹ́ ànábì lónìgbà ẹgbẹ́ ọkọ̀ dà wọ́n gbà ẹgbẹ́ ànábì lónìgbà ọ̀ṣọ́ọ̀bẹ̀ ànábì lónìgbà gbogbo ànábì yòókù tí wọ́n láwọn ń lo òfin wọn ní ìsìn wọ́n ń lo òfin títà ti lu àwọn òfin tó ti lọ àwọn ànábì sígbà ti lù àtọ́kọ́ wòye fún ànábì ọlọ́run mọ́sí gbọ́ ṣùgbọ́n àwọn kẹ́ nígbà a sì nígbàgbọ́ nu wọn. ìgbà wọn ti kọjá. ilé kàrú tó náà ọ̀dẹ̀ kalẹ̀. ìgbà tí ó ti lọ. lẹ́yìn ọba ti lu ọba ànábì mú wáyé ọjà mú. tòun lọ́ọ́ máa kan náà ti òkà náà tó sì mọ̀ náà. gbogbo òní bẹ́ lára ẹ̀ òun lọ lọ́wọ́ tó fi ó fi mọ ọ̀rọ̀ yìí sọ torí yá kúlù sọ àmọ̀ wọ̀ yẹn ń ṣe fi làtúwà ẹni tí èlò ọjà ọmọ ariwo ọjà kò lè mọ ìyàtún sí ọjà ẹni ọlọ́run ló sí wa yẹ kúlù sọ àmọ̀ wọ̀ yẹn ń ṣe fi làtúwà. àwọn ọmọ àṣàbá ti tẹ̀lé lára rẹ̀ sùn tí ó ti lára òṣìṣẹ́ mi nínú àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ fún wọn máa dúró nulẹ̀ olùwọ́n náà lọ́ọ́ máa mẹ́jà lọ́ọ́ máa rà á lọ́wọ́ bí wọ́n ṣe ń pariwo mọ́ra wọn tí ọba délé ọmọ ọdún ìtọ́sọ́nà tó ọmọ fún wa. ọmọ ọdún ìtọ́sọ́nà tó fún wa. ẹni tí ọba mọ̀ ṣe sí kan kò lè mọ bí ó ṣe sọ́ra kò lè mọ bí ó ṣe tọ̀yàn sọ́nà pẹ̀. òun lọ́wọ́ tún fi ṣe ní ọ̀tún ló débi yóò àrò. torí kó lè mọ̀ bí ó ṣe tọ́ gbogbo ẹni tí ó bímọ tó wọ̀ ọ̀bá bímọ kò lè mọ̀ bí ó ṣe ń aláwọ̀sẹ̀rẹ̀ àrùn ẹ̀rọ kankan ànàbíyú àtìfọ́ àtìfọ́ kẹfà rọ̀bá àmọ̀rọ̀sọ kálọ̀ wo àwọn ọmọ kéékèèké ojú ayé ànábì bóòlù ànábì tó mọ sẹ́bíà nítorí fóun gángan nábì yóò rọ̀tún lọ àbò òun gángan fún ẹ̀ kiri bàbá

Abbas ibn Abbas Abdullah kọ́tẹ́ ní jùm dáadáa ọgbọ́ wọlé lé nìkan tẹ́bíyà ni. Akọ̀ ìyàwó ojú padà sálọ bí lò tó fi gbogbo àwọn ọmọ kéékèèké torí káyè rẹ̀ kọ́ ìkọ́ lọ́dọ̀ ẹ̀ lànà ìdí fi ṣe ní Abbas ní Ó tún yóò tẹ̀ gbogbo lọ́dọ̀ àwọn ìyàwó nulẹ̀ kọ́tà wà kílọ́bẹ̀ sọ́fà nípa ẹ̀yìn ìyá ó sì sọ̀rọ̀ nílé ní pé èèyàn fẹ́ẹ̀ lè máa fẹ́ yàwó ẹ̀jẹ̀ ń burú sọ́fà ẹ̀yìn ó ń sọ̀rọ̀ nígbà tá ló ní ọmọ owó mi rìn gba ìyàwó ló kù dé òbí bá ìdájí àfihàn ìdòlù yá fún àlèfà wọ̀tí ó ní tí mo fẹ́ràn sí ilé ayé yín kó làwọn obìnrin ẹ̀jẹ̀ sọ̀rọ̀ máa wà ní wọ̀tálà yìí

òun láti sọ ó ní wàlá ìyàbí òun bá àdékùn àlàfẹ́ ìbà ẹ má tajà ara yín wà kúnnù ìbá àdàlọ́ yìí ìwà náà. ọmọ yìí ká máa jẹ́ lùsìn ọlọ́run ẹ máa sọ máa yá ẹ wo débẹ̀rẹ̀ kúnnù ìbá àdàlọ́. ìwà náà ó ti mọ̀ wípé ẹ máa rí iṣẹ́ mi yín kọ̀ kúnnù ìbá àdàlọ́ máa fi sí lọ́wọ́ ìtọ́mọ ìyá rẹ̀ ti ti ọdún mú ọdún ọ̀sẹ̀ ọlọ́run ti ṣe kí ni ìlọ́run ti béèrè dáadáa lọ́dọ̀ ọlọ́run nígbà ọ̀sán ló ní mo ti lẹ́nu ìpé mi rò lè jọ ọjọ́ àpapọ̀ má a lè jọ láti má òbí ọlọ́run mo yá tiẹ̀ nítorí tiẹ̀ kó wá ti béèrè kan torí bàdà ni. ìṣẹ́ rẹ ni kẹ́ni kọ́ fẹ́ yàn kéèyàn fẹ́jẹ̀ fún kí ni àmọ́ ẹni sọ̀lẹ̀ hà nínú sẹ́ẹ̀rẹ̀ ọlọ́run.

olóṣùmọ̀ pé ẹ̀sẹ̀ kan tó kẹ̀ ní díẹ̀. ọlọ́wọ́ òsìsì adẹ́kùn tiẹ̀ ti ń fẹ́ fún ọ kò dínkù. kò ní owó rẹ tó ń gbà ní iṣẹ́ o tó ń gba ẹ̀kúnwó. ọ̀kadà àwọn lọ sẹ́ ọ̀ǹtẹ̀ sí ọlọ́run wọn náà sì ń lọ. ẹ̀dẹ̀gbẹ́ ẹ̀ lọ́wọ́ á sì ọ́ lórí ẹ̀ ọ̀yọ́ owó yẹlẹ̀.

látara inú ilé wa. wàkúùnù ibadallahi ikhwana kí o kó wa ká sọ̀rọ̀ àwa di ọmọ àyà. èdè ayédè ìbára níjà láàrin ara wa lọ àtúnṣe sọ. tọ́ àtúnṣe ẹ̀tọ́ ìtẹ̀lé tuyò ìtẹ̀lé àṣetọ́ òun ni. lọ́wọ́ subhanahu wa ta'ala ọkọ̀ fún wa ní sọ́tù náírà àyà ní tiwáyé ọlọ́ni nàmà yuridu shaytan ránà ètò lórí èròǹgbà ṣẹ̀tọ́. lórí ọmọnìyàn an yóò ké àǹkà ìnáfọmọ àdáwà wọlùbàdà. kò mẹ́wọ̀n gbà méjì lórí ọmọnìyàn tayọ wípé ọ̀tá máa dá ìbínú lẹ̀ ìbínú tirẹ̀ ẹni àti ìbára ẹni ṣọ̀tá gbogbo ẹni tẹ ẹ tijọ́ ń ṣe tí gbogbo ẹni lò ẹ yọ ẹbí jọ máa kọ̀yìn sí i ṣé níbẹ̀ ni ìsọwọ́ kábù nínú ọkọ láyà ẹbí wá fi jọ bẹ̀rẹ̀ nígbà wa lọ́nà wa. nígbà wà lọ́nà lọlé ẹ bá lẹ̀ mọ́nú lé kó ṣùgbọ́n ń e wàá rò pé ẹ máa yọ máa dùn lọ́bẹ̀ yọ wàá máa jù dálẹ̀ ó lè dúnlẹ̀ lábala pé iye òdùn ọbẹ̀ iye òdùn ọbẹ̀ ebóbìnrin náà kọ̀ dálẹ̀ ebó máa ṣe pé nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ tó ní tó ti ń dùn wọ́n máa ìtọ́lọ́ ló ń jà kí lo ìtọ́lọ́ tó ní tó ní ìkìlọ̀ ní ẹ̀sìn. Àdébìlẹ́ ti kanu ní ọmọ fún oúnjẹ. Nínú àjẹ́bàwú tó bá jẹ́ ọlọ́run tó dò àkàlàwú. Àdébìlẹ́ pàmára kọ́ ọ jẹ́ ọwọ́ bá sì ní jọ ọ̀sẹ̀ ọlọ́run kò rà bílẹ̀. Ó ní lọ pé olóyú ẹ̀ wọn kọ́ lé nínú òtún mọ́ ìlú ọ́fíìsì ọ̀bẹ̀ nítorí máa ń bóbi ní ẹ̀rí bíbà tí ń ká níbọ̀ mẹ́wú ìmọ̀ràn tá à ń sọ láàárọ̀ yìí nínú léèrè àwọn ń sọ̀rọ̀ dáadáa ní ẹ̀sẹ̀ àhà ọ̀rọ̀ ìmọ̀ abẹ igbó tẹ́wò àti ìtẹ̀lé òkú ìtẹ̀lé òkú lọ́gbó tẹ́ àwọn ń sọ bí ládàá rẹ pé bó ti pọ̀ tó.

àti bá fọ́. Mo dé báyìí, mo ti bá oúnjẹ ní lórí tẹ́lẹ̀ òfin jíjà, kò tún bó lè wá sí lọ. Ìdíjẹ́ ni ó ti rí láàárín gbogbo ìsáwà gbà lẹ́yìn òrí. Wọ́n túmọ̀ sí pé ara tiẹ̀ lọ́bìnrin tí ó ti sẹ́ láàdá tí ó ń bọ́ lóun lọ́jọ́ òní lọ́sìn. ọmọràn yàn tí ẹnìkọ̀ọ̀kan wa náà máa mọ̀ pé ìṣẹ́jú náà làwọn obìnrin kò ní wọ́n gbà ẹ ṣe yọ̀jọ́ bẹ̀ lọ́wọ́ àdálébùsí. ẹlòmíì bínú nípa débi wípé owó tọ́kọ̀ olóko owó owó ó sì dojú dojú dojú délẹ̀. ọ̀gbà 2005 ló sóògùn báyìí. Tàbọ́tà sínú wa àtìyàwó. Bọ́lá lọ sọ́ọ̀kì. Kọ̀m̀pí tó ní dùbínú. A gbọ́dọ̀ kíyèsára ìtẹ̀lé àtẹ́tọ́ oníjà. Gbogbo ojú ọ̀lẹ́sẹ̀ lẹ̀. Àwọn ènìyàn máa jàlé. Torí pàtẹ́tà ni fẹ́ kí inú ilé wọn dà. Èsú lè wọlé sọ́kàn pé ẹ ògbóná lọ́kàtà kẹ̀kẹ́ tí ò ní túmọ̀ ilé ìdè ó lè fẹ́ kọ́ ní kọ́tà wo á ó ló ti tẹ̀ láàrin méjì báyìí ó mọ̀ láwọn ọmọ kìíní kẹ́yìn ṣé wàá sọ pé òun ni mo ti sọ pé onímì ẹ tẹ́lẹ̀ ẹ ti pè sí ní báyìí àti ìdílé yẹn ti sà á àbúrò tẹ̀lé tó bá sórí ọ̀dà mú torí pé kìíní kíkẹ́ bèrè tí ò tí ọ̀ tábà. tó ṣe tá a tún fowó rà tá a náwó mùsùlùmí lé lórí olókùn dáadé mùsùlùmí ẹ mú mú ti ọ̀dà ọwọ́ tó ń padà yín jáde wọ́ọ́rọ́. ọba sọ ọba tó tún kejì tó tún tó tún láàrin i. pẹ̀lú wọn kè. Ìṣúgbẹ́ aráàlú inú ilé lára ẹnu ìṣò lè ráyè. Mùsùlùmí nìyẹn. Èèyàn ń jẹ́ ṣíṣe tọ́nà. Èèyàn ń jẹ́ ṣíṣe tọ́nà ọ̀rọ̀ ayè lọ́dọ̀ wa, ọlọ́mọ sàrẹ́ ìsànù wa. Àṣetọ́nà. ìmá tẹ̀lé ṣẹ̀gbọ́n òun nìjà iná máa torí ìlú ṣẹ̀gbọ́n ayò kí àbẹ iná kọmọlá adá wọta wọn lè bá kọjọ. àwọ̀tá àti bínú síra ẹni òun ní ṣètọ́ wọn fẹ́ dá lẹ́ka àríwá. bá a bá kiri làwọn kó lọ́dún ilé wa ilé wa nìyẹn o. ẹjẹ́ a máa wá wá káàkiri àti wá ara wa tàjọ́ máa yá bàbá tún nwa lọ síta tààtúbọ̀ta ẹ má wà lọ jìnnà láàrin mùsùlùmí àti kékeré kò kí dòkò wáyé a ti dáhùn alàdìkòfà ìdáǹkèfè yóò ní kọ́rọ̀ àti dáàbà lọ́ra ń rẹ́ fabric ṣe pé kọ́mọ́dà a ti dáhùn alàdìkòfà. iná kura awu mínkò wà mí ma ta àbùdúnà ètò nílá kíkẹ́ bẹ̀rẹ̀ nínú àjọṣe nígbà yìí náà ti ń ṣe lọ́yà pọ̀ sí kíni láti fi tọ̀lọ́. ṣùgbọ́n wa ta aláàjọ ń pè yí ètùtù ti láàyè lọ́dọ̀ wa. ó ti láàyè lọ́dọ̀ wa. ihe ọ̀dẹ̀ ẹ̀yà ti já na mùnà ọwọ́ ẹ̀ ti balẹ̀ ọ̀rọ̀ náà gbé gbà áyì yàgùdà àwọn olùmùsọ̀lùm. ọ̀sẹ̀ lọ ọmọ sáà tí ṣètọ́nù ẹ lè mẹ́jọ́ kó ṣètọ́nù akbar ní mọ́sáájú ẹtí gbogbo owó mi mọ́sáájú náà ní Allah akbar ọkà kìkì eléyìí ọ̀rọ̀ náà tí mùsùlùmí ó pín ṣùgbọ́n wà láti fi tàríṣì bẹ̀yìnà kí ni ètùtí rí wọn mú títí dọba wọn títí dọlọ́run ó ní bí èyílè ibi èdè òyédè ibẹ̀ nìṣú ti jọba o tí kálukú ti máa tàpá lu rẹ̀ lu àwọn. ṣé mo lọ níjọ níjọ gbogbo kọta ń jẹ ìfikálukú wo ìparí ẹ ìsìlámù ni ẹ ẹ ẹ ẹ kìlọ́mẹ̀rì ẹ mọ́sílẹ̀ àdó mọ́nù ní mọ́sílẹ̀ nìyẹn kílọ̀ parí ẹ̀ tààwùnù ní mùsùlùmí kílọ̀ parí ẹ̀ bí ẹ fi ẹ mú bẹ́ẹ̀ kí ni mùsùlùmí. èyí wọn bá lọ mùsùlùmí wọ́n ti lọ bí ẹ̀rẹ́ ẹ̀kọ́ ìsìláàwù bí nàwárù náà ṣùgbọ́n tó wá wá di wípé abájọ ń gbéra wá wò báyìí ìjọba ra wa ṣe gan ìjọba pàdúrà wa ọkọjà apá àtàpà lókè ọkọjà pé àǹkà ọkọ àdúgbìnì ẹ ti ọ̀rọ̀ àwọn tí ọ̀tí ẹ̀ mọ́gbọ́ àtìmọ́dá kọ̀ ní mùsùlùmí fi wọ́n lẹ̀ ní a Lájọ mara wa sí lájọ mara wa sí mùsùlùmí onímọ̀ ń sọ. Àwọn tí a wá kọ́ sí gbogbo àwọn tá a dápọ̀ ìní àwọn. Ọ̀sọ̀ lórí mi tí a. Gbogbo àwọn tá a jọ mara wa sí mùsùlùmí yìí. Wọ́n kọ́ yìí fẹ́ tò tó lọ fún wa jọ pọ̀. Ìjẹ́ níṣẹ́ tá a jọ ń ṣe. Ó ń tọ́ka wípé mùsùlùmí jọ dá. báwọn kankan tàbí nǹkan ní tó ti kọ̀yìn wá síra wa ụmụ ohun jẹ̀mí àní ọkùnrin ògbòho ẹ̀sà. àwọn ìjọ yé yóò ní yóò ní ìní kàtà ń lú kí má máa dá akọ wọn wọn ọjọ́ wa. pé kí wọ́n pé ọ̀bá sí ìgbé èyí sẹ́mi tá a bá jọ kóra wa ó ní tí kan bá sọ pé èyí fẹ́ rí ìlọ́pù sí ni. àwòrán tá a jọ ń lò àwòrán kan náà ni. ṣùgbọ́n kan náà lájọ́ wá ń lò síra wa ọ̀pọ̀lọpọ̀ ìjọ ní lónìí òun ní ju òkò èébú ìjọ mi kódà tó sọ ìjọ mùsùlùmí ní ẹjọjọ máa yá kan náà di ọ̀rẹ́. níbo la fẹ́ gbélé yẹn sí. ẹ̀tọ́ òun ló fẹ́ láàyè láti dá ọ̀fẹ́ lẹ̀. láàrin mùsùlùmí. ọba ti wípé kálukú àwa ti sàjà sútù ara wa ẹ̀rọ lómi ìjọ wà ní ìjọ eléyìí gẹ́gẹ́bọ́ ti wọn gbọ́ gbogbo yọ lọ sọ fún wa nínú tó wí lónìí. wọn náà bá ti owó ní ní kankan mọ́. láti tóra wa ṣe àbẹ́bù ìjọ mi. lókè túná wa àní lọ́rọ̀ kankan tá a fẹ́ sọ bóyá tá a fi pé ọba ọmọ sáfíèsì ọ̀rọ̀dì ọ̀pọ̀ àtọ́jú ọmọ ẹ̀ tí èyà rẹ̀ tí èkúlò fún Islam àbẹ́bù ìjọ mi. èbú ara wa. ṣètò ọba ti ráàyè láti dájà alẹ́ yìí. inu ewu tí ó mú wá òní ẹ̀lẹ́dá ọ̀rọ̀ àkàtúnà sí ya. èèyàn náà òní ní sinimá òní ní sinmi lọ́sà àti lónìí wàhálà àwọn tó wípé òun tó jà ní ọmọ àmúgbọ kò ní tó wa lẹ́mọ́ tó wa kò ní wa lọ gbogbo ọ̀wá ní ní sinimá. kò sígbà sẹ́nìkan ó rẹ̀ ní jẹ́ ọkàn rẹ̀ a ní gbọ́gbẹ́ àwọ̀ rẹ̀ kò jù padà títẹ̀ rẹ̀ ọ́ nínú àdìsí mi ìtura sólù sọ fún wa ó ní màá hajara ẹni tó bá lẹ̀ wípé ọmọ ìyá mi yìí èmi rẹ̀ lọ́wọ́ àríkà pé ọdún kan ànábì ní ọ̀húwà kàtàkì dàmì ọ̀húwà kàtàkì dàmì ọlákọọlẹ ẹni tó fẹ̀jẹ̀ ọmọ ìyá rẹ̀ wúlẹ̀ olùwọ́kọlẹ̀ o ti pa ẹni tíjà jọ ń bẹ láàrin wa àti ẹ ló fi pé ọdún kan tẹsí tó jẹjẹ lọ ànábì ní kàtàkì dàmì onídèédé ẹni tọ́jú ọjà tó fi pa ó fi sọ́tẹ̀jẹ̀ ẹlẹ̀ onídèédé ẹsẹ̀ rẹ̀. kọlọkọ sanu ẹni kọkan wa wọn máa ṣe wá lẹni tí yóò di olúbilẹ̀ jẹ́ gbogbo ìgbà tí èdè àìyedè bá ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí bóyá lọ́kọ̀ọ̀kan ni. bóyá níjọ níjọ ní wọn ò tún lẹ̀ o wọ́n balẹ̀ jẹ́ ni títí torí wípé ìtìjà máa ń padà gbé wá àpé èèyàn ò ní kà ọlọ́lọ́ subhanahu wa ta'ala ó ní wọn mílẹ̀ náà lọ́dọ̀ tó bá kọ́ra kọ́ kàbí àyà tó ń bẹ nínú àwọn èèyàn. ما يعجبك قوله في الحياة الدنيا تجبر ورث من صباحي وما تجفني ويشهد الله على ما في قلبي lóbi tó máa fọ lọ́hùn jẹ́rìí tí ń bẹ nínú ọgbà ìyá rẹ̀ gbèsè tó nínú ọkàn mi ọkàn mi tó dáa sí ọ. tó sọ pé peter mi ṣe tẹ́lẹ̀ máa pẹ́ ẹjọ́ ń pe ọmọ ìyá jọ ní àtúnà kan náà lájọ́ ń lájọ́ ń bá lọ túnà jọ pa wá gbọ́dọ̀ jẹ́ pé ó ti ń ìjọ ní ó tọ́ka àwọn ní ọba rẹ̀ wípé à ìkẹ̀kẹ́ náà jọ làwọn eléyìí túnà ní ẹ̀fá fẹ́ kọ́ dọ́dọ̀ àwọn ilé ẹ̀fá àwọn ilé ọlọ́run fẹ́ lọ àwọn ènìyàn wọ́n yóò jí mu kàkọ́ olùwò ilẹ̀ ayé àti dúnìyà. ọ̀rọ̀ wọn wà sí ọlẹ́ mà nílé ayé wọ́n lọ́ra ádá máa fi tún máa sí ọkàn wọn pé gan bá fẹ́ sí ni. Ah, ọmọ tẹ̀sí ní sí o omi ah, sí o. inú ló ti dá fún sẹ́wọ̀n pẹ́jọ́ ìpẹ́lẹ́ mi ṣé ìwòsí tú dànù ìbí títọ́ ọ̀dà dé nínú rẹ̀ ọ̀dà tó tọ́. yóò tún máa bọ́ ló ń jẹ́rìí àdá máa fi kọ́lì lórí tí ń bẹ nínú ọ̀kẹ́ ọlọ́run wà wúwa lè sọ. bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀dá tó gbógun tì ọ́ jù láyé kò ló ti wà. àdáṣù lè sọ̀rọ̀ òun ló gbógun tì ọ́ jù nínú gbogbo èèyàn. ọlọ́run ní ló fi mọ̀ wọ́n ní pé wọ́n ìgbà ẹ̀sẹ̀ wọ́n là bàbá ti wípé wù wọ́n pẹ̀ ìjà. tí wọn ò yọ ọmọ ibi ó ti yẹ wọ́n jà fọ́ ibi ó ti yẹ wọ́n ló tì ọ́. sàwọ́n sa àràbìlà àbí lè yóò ṣe dàbí ha. ọlọ́run ní sẹ́ òbí lẹ̀ jẹ́ òun ni wọ́n máa padà lọ sí. ويهلك الأرض والنسل iṣẹ́ tí wọ́n fi máa pa gbogbo ohun tí ó ń jẹ́ nǹkan mèremère yóò dáadáa alẹ̀ yóò di àwọn àlẹ̀kọ́ mọ́lẹ̀ ara ẹni à sunlé ara ẹni à ara ẹni jẹ́ à ẹni lẹ́yìn ara lára ara ẹni ọlọ́run tí wọ́n padà máa ń sẹ́nu ònàfìlà wọ́n máa tò pé ébú rẹ̀ bí ara wọn. ìlàbàrí à ètò ọgbẹ́ kìníkà ìran wọn ọ̀sẹ̀ kìníkà rí ìrìnlá rẹ̀ ọ̀sẹ̀ bá rí ìyànà. wọ́n máa yọ kónkóró sí ìran ara wọn lẹ́bí ara wọn. wallahu la yuhibbul fasad. bẹ́ẹ̀ sì lọ́lọ́wọ́ fẹ́ràn àbàjẹ́ ọlọ́run ló wọ̀n fẹ́ràn àbàjẹ́ wàyí dá kí ìlàlámú mustaqillah ọlọ́run ọgbà tí wọ́n bá tó ń firú ìjókòó báyìí tàbọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ káyọ̀ ọlọ́run fún wa ẹ bẹ̀rù ọlọ́run ẹ mọ́ bàrà yín jàmá lákàtúntì olè ìzàtú fìlì ipò tó rẹ̀ yóò kún yóò kún wípé kí ni wọ́n ẹ̀ ṣe fún wa a lè fọwọ́ lọ gbé ìdíjọ́ wọn ga àwọn ọmọkùnrin ẹ̀ a lè fẹ́ fọwọ́ dàrú. Hmm. Ẹ̀yin sànù ibi tó rò fóun gbé yóò gbé tí ó fi lọ máa rọ́lu ẹsẹ̀ ẹni sọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ àìdá sí òde ọ̀ma sọ̀rọ̀ àìdá sí ọlọ́ọ̀ni fàásìbúhù jahannam fàásìbúhù jahannam ọlọ́ọ̀ni wípé àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ajá ànámà ni ó tún wọn wàlà bí sàlìmìhà wàlà bí sàlìmìhà ọlọ́ọ̀ni ti tí ọ̀ tẹ̀ náà. tẹ̀ẹ̀ná ibùsẹ̀ sí ààyè iná jẹ́ tí ọba wọ̀ ọlọ́mọdé káwọ̀ wọ̀ gbogbo wa tí ó gbé ọwọ́ ọlọ́dà kan ọmọdé lè wò ọlọ́ àti tóbi ọlọ́mù tí lẹ́rú lọ́lọ́ tí ó sí Muhammad nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ fún a fi mọ̀ wípé gbogbo ìgbà tí èdè ayédè bá ń ṣẹlẹ̀ bóyá láàrin wa tàbí láàrin ẹnìkan sí wa tàbí láàrin ìjọ síjọ ohun tí máa bí òun ni dọ́pù ràn wá mi ẹ̀yẹ mùsùlùmí yọ́ máa lẹ okùn tó yẹ kọ́jọ sọ àwa mùsùlùmí pọ̀. àjọ lè ṣiṣẹ́ kan náà títà òbí lágbára ti di wípé à ń bára wípé agbára wa òun là ń kó ọ̀lẹ́ bá wa là ń kọ́ bá ìjọ kan tá a níkọ̀dá tá a jọ ń bára bá gbé kalẹ̀ sọ wípé ìmọ̀ wa. nígbà wo náà ti ní ọ̀kọ́ níjọ tiẹ̀

agbára ó sì wà fún Islam agbára ó wà fún Islam a máa ríra wa bí ẹyọ ẹrù kẹfìrí tí ó máa bà wọ́n látara wa ṣùgbọ́n gbọ́n bá ti mọ̀ pẹ́sẹ̀ kú ikú ti wà ìjọ eléyìí ti ya ó ti sọ̀rọ̀ àwọn ọ̀jẹ̀ lóhùn wíwẹ̀ sára wa àwọn ọ̀jẹ̀ eléyìí kò wúlò àwọn ọjọ́ ọmọ ọgbẹ́ àti ìwé àti ìwọ̀n ọjọ́ kejì láti ẹni bẹ̀rù tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ̀ẹ́ sí eléyìí àwọn ọjọ́ nínú abẹ́fẹ́ wọ́n tún yẹra wọn lábábẹ́ bá àwọn ilé ìjà àwọn ilé ìjà wọ́n bẹ́ẹ̀ wọ́n tọ́jà wọn ṣùgbọ́n bá ti sọ wípé àwọn ọ̀dọ́ pátára àwọn ọ̀kájọ́ ní ìlú àwọn kòtòlì olù gba ọwọ́ ti pa wọn àti àwọn àwọn nìkan kọ́ ní ọ̀rọ̀ àwọn òṣọ̀kan àwọn mùsùlùmí iná ọ̀ṣọ̀kan àti gbá wọn mú kò lè ṣòro ọ̀rọ̀ ìyẹn ní fún wa ká sọ ìjà nítorí torí ìyà tí ń tẹ̀sílá wọ́n lágbára ju ìjọba ara wa jà lọ ìjọkọ̀ ìsira wa yóò tẹ agbára wa níwájú àwọn ọ̀tá Islam káàkiri wa sì máa ti ń fi wa lásìkò yìí ìdí ń fi Islam lásìkò yìí lágbára kẹ́nìkan sọ pé mùsùlùmí kan ẹ ṣe ọmọ ìyá òun kì í ṣe mùsùlùmí òun ò lè róore látàrẹ̀ òun lè rí dáadáa látàrẹ̀ àràtà ló ti wájú àtàtà lóbìnrin wàlá yàtọ̀ àǹkàlì yahudu wàlá nàṣọ́ra ọlọ́run ní yahudi àti nàṣọ́ra kò lè lọ́dún tí ọ ẹnìjọ́ máa sára yí kẹjọ pẹ́jọ sáyé kẹjọ máa jọ máa sáyé lọ wọ́n bá rí tẹ̀sìn kò lè lọ́dún tí ọ ọ̀nà tí wọ́n gbà fínísì ẹni wọ́n padà máa wá ibi ó ti lè ní padà balẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ àyá rẹ̀ jẹ́jẹ́ mùsùlùmí àwọn náà lẹ̀ wàá jọ bọ́ra yíyé yìí ọlọ́run ti jọ ọmọ pé wọ́n náà pàtó àǹkàlì yahudu wàlá nàkọ́rọ̀ àtúrà ìtàmìà ìpìlẹ̀dà. ọlọ́run lórí pàtó wọn náà bá kọjú sọ́ọ̀tì wọ́n tó gbà fẹ́ràn ah, àwọn ọjọ́ sí i. wọ́n torí pé ọjọ́ kàkà yín pọ̀. nínú ìjókòó ayé ẹjọ́ ń fi ìpàgọ́ ẹnu pẹ̀lú pé kò láti dé yìí. wọ́n ti ó dùn pàtó ọ̀pá yẹn báyìí. dípò nìkan fìtínà lọ́dọ̀ wọn ibi ó ti lè nífàyà balẹ̀ lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ẹjọ́ tún ti bẹ láàrin ara yín ẹjọ́ tún sí ẹjọ́ tọ̀ká láti wúlò fún sí àpapà láwùjọ wa yìí kámọ́ wa kiri nínú ìlú wa tá a wà yìí ìwò gbẹ̀gbẹ̀ ọ̀ka mùsùlùmí ìwò gbẹ̀gbẹ̀ ìjọba mùsùlùmí ìfẹ́ láàrin ara wa. ká lè bá àgbé ìsìláàmù lárugẹ nínú ìlú yìí ọlọ́run sàrà ìsìláàmù wa ó bá tí nǹkan bá bẹ láàrin wa àwa tá máa yá ó lè ṣẹlẹ̀ ká wa tí bá ti jọ wà kò sí ká lè máa jọ sí jọ ni èsì kálukú jọ gbé kalẹ̀ wọn wa nínú ara wa náà láti ya. àtijọ́ ń kúrò lára ara wa. Nǹkan kan eléyìí ó lè tó ohun kúrò ìbẹ̀rẹ̀ máa ọ ní. Ṣùgbọ́n kò débi káwá má lè jọ ṣàṣepọ̀, ọ̀gbọ́dọ̀ sọ wá ọ̀tá ara wa. Máa gbọ́dọ̀ wípé níbi eléyìí nígbà ti Ilé ìtawà náà gbé kalẹ̀, ilé àwọn náà, àwọn náà ló bẹ̀rẹ̀ láti kalẹ̀ lásán ló kọ́. Ọlọ́run ti sọ bá kó pátáwà jẹ́ láàmú wá jẹ́ náà. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ mọ́. Kò ní ìdí ká sọ̀rọ̀ àwọn dọ̀tá. Ọ̀rọ̀ ìjẹ̀ ní kájọ kóra wájọ láti jọ wà yẹn. Ibi tí CMC ó ti ti jẹ́ ọwọ́ ẹ̀mẹ́tẹ̀ sílé má débẹ̀, ọlọ́ máa ti tẹ̀sí ẹ̀mẹ́. Káníyàn wá lọ́bàjọ papọ̀ kájọ pàdé. Kájọ lòókù kiri, wọ́n pa ní Flan ibi tààwùnù ó ti ṣiṣẹ́ ọwọ́ tàdọ́mùnù lè má ṣe kíni ó lè má ṣe bẹ́ẹ̀. tí ẹ tí àníyàn wá bá jọ papọ̀ kájọ ṣe kíni kájọ padà pàdé. kájọ padà pàdé ká lè jọ lò fún agbára Islam. kìí ṣe wípé kéèyàn wá lọ máa sọ̀rọ̀ ìjọkan láì dá torí mo fẹ́ fi kúnjọ sí i. Ẹ̀dá àwọn ọmọ ní ah, àwọn tó jẹ́ pé wọ́n lè ṣe léyìí.

àwọn jẹ́ mọ́nà ń sọ́jà wọn wọ́n fẹ́ sílẹ̀ ìjọba ìjọba wọn lọ kó wá ìsìláàmù fẹ́ sí kíni. ọ̀fẹ́ mọ̀ wá nínú àkàbà mi jẹ́ máa pé ẹ̀ gbọ́dọ̀ lọ́gbà àbùkù àwọn ìjọ wo ló ní àwọn àwọn ọmọ ogun ọlọ́run. Gbogbo wọn alájọ ń tẹ́kẹ̀ náà ṣùgbọ́n ọwọ́ ká ọwọ́ ọwọ́ ìjọba kan gábì kan ju ibì kan lọ. Wọ́n gábì kan ju ibì kan lọ. Wọ́n pè é torí wípé ọwọ́ ọ̀jọ̀ kan ọ̀gá níbi tọ́wọ́ ti ẹ ti ga ló fi máa sọ̀rọ̀ ẹ̀yẹ ìyẹpẹrẹ ni wọ́n ṣe é lójọ yẹn. iná ń ṣe irun jọ ó tí ti iná àti tí wọ́n ti sọ fún wọn náà pé ṣe irun jọ yìí ṣe ìgbọ́ káàbàjọ wa ìsìláàmù òdìbókè ájọ yìí máa ń yẹ̀yẹ́ ara wa kó nínú ọ̀ràn wa gbogbo ọgbà ní ká máa rántí wa ìjọba yá wá pọ̀ wàmúrọ̀ kí á wa. ìjọba ẹ̀yà yìí sì láwọn ìwọ̀ nígbà ọ̀gbọ́dọ̀ rúgbò wá lójú kàmánà tiẹ̀. àìjọba ìjọka náà ọ̀gbọ́dọ̀ rúgbò wá lójú kàmánà sí ìjọba ẹ̀yà ìjọba ẹ̀dá ara wa. lópin ìgbà tí ìjọ ni ọba ti lọ lọ́nà tó alábà ìjà wọ̀sùnà. tí ọba ti tako kọ́ lọ́lọ́ kọ́ ọ́lá lọ́rọ̀ sùn àbọ̀lọ̀ rántí gbogbo ìtọ́jẹ má ìjọba àyà ọlọ́ọ̀ni innamal mu'minuna ikhwa gbogbo wa ọmọ àyà làjọ jẹ́. àwọn wọ̀tá gbọ́dọ̀ kíyèsí ìwà àtẹ̀pẹ́sẹ̀ àjọ ń bá lọ rẹ́kọ̀dù tíjọ eléyìí fi ń bẹ́ẹ̀ tó prógáàmù sí ẹ lọ ọ̀yàtọ̀ fún tíjọ èyí ìdánwò ìjà. wọ́n fààyè bẹ́ẹ̀ni kan ó ti sì háàmù àkídà wọn Wọ́n rọ pé wọ́n fẹnu sáàtà àkídà nìkan. Tàbí kọ́ ọmọ fi ọ̀bẹ tú rẹ̀. tú wo pé àwọn àwọn tó wọn wọn lákìdá. Wọ́n jọ lé wọn lákìdá. Wọ́n pàtàkì Wọ́n rọ. Ọba fẹ́ nà ọ̀nà lọ́nà tó ti kéré. lọ́nà tó dáa wọ́n bá fún lórí ibẹ̀ lọ́ba lọ́ba lọ́nà tó dáa tètè kọ́ òun pé à ó tẹ̀ ní kí ara sálámà sí mo tẹ̀ ní màlàkà pẹ̀lú gbogbo programu wa fi ṣe lọ dáadáa ọ̀hún yọ̀pọ̀ àlùbáríkà yìí nígbà bá tó ń fi irú programu báyìí fún àwọn programu èyí ò ní jẹ́ pọ̀ láti yàn sọ́dá fún islam tí èyí pé ọ̀nà ọ̀tọ́ nítorí ọ̀bàjẹ́ nítorí wípé ọlọ́nìkan òun ni òun lọ máa ìróngbà wa tọ́jà àmọ́rò fúnra wa ọlọ́ni lọ́la ìfẹ̀mí tùmù ọlọ́ni gbogbo bá gbọ́ kankan bóyá ń gbẹ gbọ́ kankan gómìnà ni mo mi ní òun náà wà ní mo mi náà sì fi àwọn fún sí ní ọ̀la bá jẹ́ mú mi ní. àbọ̀jẹ́ múmìnà ìsọ̀tà ni a máa ń rò sí àǹfùsìhìn àǹfùsìhìn kó mẹ́fọ́ kẹsẹ̀ lọ́yìn ìdí kálukú ń gbé ọ̀rọ̀ ṣe ìsọ̀tà là máa ń rò sí. gómìnà tí ọba tí ìfin tọ́ka lápá àpíndà tá a jọ tó kò tó ní lọ́dọ̀ wa nìyẹn. Islam ilẹ̀kùn rẹ̀ sí ilẹ̀kùn gbogbo wa mùsùlùmí òun sì ní gbogbo ẹni tó jẹ́ pé sọ́nà kọlá àtàrà ìró wa táǹkì ìlòun náà kí wàtàbàlá kébùlàtànà ìgbà tí ó dojú kírun ó dojú kọ kírun kíbùlà táwa náà dojú kọ ló dojú kọ wà ákàlá rẹ̀bí ìhàtànà àdúgbò ẹran àjọjẹ́ ọ̀dáàdì kan mùsùlùmù lẹ́bí lọ́wọ́ zimmatulahi wà zimmaturasúlẹ̀ mùsùlùmí ló sọ ó ti ní ìwọ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ́rùn bàdà tàkìrù lọ́ra ìrìn àti ẹ má pẹ́ máa bọ́ lọ́hùn-ún túbi kókó ìtọ́jẹ́ fọlọ́ lóní ẹ̀mọ́ fẹ́ máa bá ti wò. Àtúwájú ẹ̀dá lọ́ bá sọ̀rọ̀ náà àti títí mo kò kárí àgbà wá fún wa. Ọ̀rọ̀ yẹn ti fún wa. Kábíyànjú kákíyèsí sí èdè ayédè tó lè mú wa láàárọ̀ lù láàárín ara wa. nínú ẹ̀ òun ni wípé ọmọ ya mùsùlùmí ìjọ yìí mọ̀hálà pàmẹ́ ìkankan bẹ táwa ṣe tún òde ọ̀gbọ́dọ̀ mú wa rọ́ọ̀lù àwọn kankan nínú ẹni wípé ká máa rò wípé ánàlì lè ráàyè tó gbogbo mùsùlùmí ìròyìn wọ̀ ọba ti tọ́

àwa náà lè padà bẹ̀. a gbọ́dọ̀ máa gbà pé gbogbo gbà ẹni tí ìròrí wọ ọba ti jọ papọ̀ àbí ìjọ tí ìròrí wọ ọba ti kọ́kọ̀ ọ̀ràn yẹn ní kágbógbó a ká sọ wọ́n lò táwa. rárá ìjọ mùsùlùmí tá a jọ wà lórí mẹ́nájú kan náà ni mo gbà lérò. a gbọ́dọ̀ gbà pé ọ̀ràn yẹn ní a gbọ́dọ̀ sọ wọ́n di ọ̀tá wa. bákan náà. látà wípé a gbọ́dọ̀ ní ìròrí wípé gbogbo ìjọ tàbẹ́nìkan tí ròrí ọjọ́ papọ̀ lórí kankan láàyè sí ìwọ ẹ̀sìnká náà tó níbi pé a ronú wípé a lè rí dáadáa lọ́dọ̀ ẹ̀ àwọn ọjọ́ ká kò sí rí wọ́n a máa a burúkú ọ̀gbọ́dọ̀ gbogbo ọ̀la ilé ẹ̀kánú lọ́nà tán ẹja lọ gbọ́ ẹja gbọ́ tán mẹ́sọ̀ bóyá dáa lọ́wọ́ wà bẹ́ẹ̀ kájà gbé ká àwọn oníyàwó ìjọ àwọn ìjọ alágbájá ní sọ àwọn onílọ kí ló dé ti dá wọn. ní inú kankan lẹ jọ ní Ìgbéláyé àdìbà wọn tó kò má ìléwò ìsìlá. A gbọ́dọ̀ gbà wípé yàtí ihu láyà sí ihu ìtààrù tó ní ìdí. Ẹni tá a jọ ní wàhálà bá a gbọ́dọ̀ tó ronú dáadáa sí má. Ó ti di wípé àwọn àlàńsàbọ̀ máa ra wá nìyẹn. Ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ tiwa ló ṣe kéde òun lọ́dà. Ọlọ́dẹ ni wọ́n la sẹ́kù láfọ́sàkù. Ọlọ́dẹ má kà fọ́ máa ra yín, ọwọ́ àánà ti máa ní ìgbà ọ̀. ọlọ́run lẹni tó fàyà mi ìdá ọlọ́run nìkan ni mo mà á. níbo mi ní nàbíyìnà yìzùkóna láti kankan yìí pàtílà ilé tọ́mọ níbi ẹ̀ka pàtó ilé ẹnu fìtílà fìtílà náà ni pàtílà tọ́mọ níbi ẹ̀ka pàtó ẹ̀ ọlọ́run ní ìlú sísè yín mo tún kẹ́ ìfàyà sọ̀rọ̀ náà alọ́lọ́ ilẹ̀ kábíbá ọlọ́run ẹ lọ wọ àwọn ọmọ èèyàn kó ni wọ́n ti ń dàdà pààrọ̀ máa wọ̀ náà wọ́n kàfà bí i isman òbí náà nínú ẹ̀ níbi fi máìlì sílẹ̀ mc tìǹàrú tí ò lóko má ó ti sọ fún mi pé àsìkò tí ó ti tó nìyẹn àgbọ́dọ̀ gbìyànjú kí a má torí wípé ẹnìkan bí mo ti sọ pé kódà kó ṣe kébèrè ọlọ́run sọ fún abìkan ọlọ́run wà láyé kiri máa nà fún ṣànà àánú káwọ́ mi àlá àlá tààkiri. Ọlọ́run ní ẹmọ́ ti torí wípé ìjà ń bẹ láàrin ẹ̀yà àtàwọn èèyàn já. Lálá àlà tàdínù. Ẹ̀wọ́ wà bí ó ti sọ̀rọ̀ rẹ̀. Kẹwàá mọ̀rọ̀ dáadáa sẹ́sùn pẹ̀. Ọlọ́run ní torí wípé ìjà ń bẹ láàrin. Ìjọ bá ti dáadáa, ìjọ bá ti dáadáa, dáadáa. Ìjọ bá ti ta فلا ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى ọlọ́kùn sí àánú ẹni kọ̀ọ̀kan wa ká sọ́ra gbogbo àwọn nǹkan tí ìdí ayé délé máa bí àti sọ díẹ̀ díẹ̀ wọ́n má ti wí pé àgbà pé ìwọ̀ tí ń bẹ lọ́dọ̀ bóyájọ ni mo ti sọ òun ni pé ìmọ̀ aráyàn ẹ lọ sínú ìjọ ọ̀ka tí ń sọ wá ọgbọ́n tí ń sọ wá ọjọ́ yẹn kó nu islam mùsùlùmí ò sí yẹn mùsùlùmí ò sí yẹn lọ àbẹ̀rẹ̀ tó bá fara hàn ẹ̀gẹ́ bí ọ̀gá ọ̀tá ni kí wọ́n fẹ́ lò láti fi àròjàre ní ní lórí ó yàtọ̀ fún àti máa lò kí àti dá ọ̀tá àti fìtínà sílẹ̀ lẹ́ni tí ò fi ìgbọ́ ti sí ọ̀tá tí ò fi hàn sí ni ọlọ́mọ sáláì sáà ń ọlọ́mọ bá tó ti wá lóṣù sòlòmí tòótọ́ kó ti wá lẹ́nu tọ́jọ́ wípé gbogbo gbà yóò máa kíyèsí gbogbo títí òkú àpò ọlọ́ọ̀ni yóò lè máa kíyèsí àpò àwọn èèyàn yóò máa kíyèsí àpò àwọn mùsùlùmí ọ̀yá ní òjọ kàtíkà láti máa kíyèsí èyí tá a sọ ọlọ́jẹ́ kó ti ẹni tí ó wí kó ti láǹfààní àwọn náà dàgbọ́ ọlọ́jẹ́ òwúlò wa. سبحانك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين يا ربنا يا إلهي رب الخلاق أمانا يا غياب الرشيد بالعلم والكرم أنا جرم يا إلهي كل شر كل عدو وشر كل حبيب وشر كل تمام يا أبدا وشيد عليك الجوع على الرشاة والأخلاق ذيبا على الرشاة والأخلاق ذيبا جزاكم الله كما أدت رسولا رسول الله أبلغ قولي ربي رسول الله أبلغ قولي ربي